إننا في هذه الخطبة نريد أن نتحدث عن شبهات المستشركين فهذا الموضوع يا عباد الله هو من الأهمية بمكان لأن المسلمين في العالم الإسلامي بصفة عامة وبنيجيريا بصفة خاصة أصابته مصيبة مصيبة المستشركين الذين تعلموا الإسلام لكي يشككوا على المسلمين دي في دينهم لكي يجعل المسلمين متحيرين في أمور دينهم فالمستشركون عباد الله هم الذين تعلموا العربية وتعلموا العلوم الإسلامية لا لقصد الفهم ولكن لقصد أن يشككوا على المسلمين فشبهاتهم عباد الله هي التي نريد أن نوضحها توضيحا إسلامية فهذه المصيبة عباد الله أصابتنا من قبل مدير المركز المسمى بحبيب الله آدم بن عبد الله الألوري في تفسيره في شهر رمضان فهذا المدير فهذا المدير عباد الله تكلم بكلام عجيب وفسر تفسيرا فاسدا في رمضان وترك المسلمين في حيرة شديدة ترك المسلمين في شبهة عجيبة ترك المسلمين في شبهة عظيمة وبخاصة الذين لا يتعلمون والذين ليسوا بعالمين من المسلمين والذين لا لا, يتقنون العربية فهؤلاء عباد الله هم الذين وقعوا في الحيرة فيما يتعلق آه، بما قاله المدير عندما يفسر القرآن في آه، آه، شهر رمضان فهذا والذي نريد أن نبينه في هذه الخطبة المباركة أرجو الله وبا الله وبا تي أصوى láti ìgbà tí ọlọ́wọ̀n bá lékè láti kádàrà bí ma bẹ̀ wa lórílẹ̀ ayé tí tí ó fi di àsìkò tí a wà yìí tọ́lọ́wọ̀n bá náà tó tó wá ṣe wa kù lórí Islam ọlọ́wọ́ bá yìí ni ọba tí a dúpẹ́ fún a jẹ́rì pé kò sí ẹnìkankan tó tọ́ láti máa fún ní jọsìn àyàfi ọlọ́wọ́ ọba Allah òun nìkan ṣoṣo a jẹ́rì pé kò tọ́ láti wá orogún fún ọlọ́wọ́ bá yìí nínú ìbáadà nínú jọsìn gẹ́gẹ́ bó ṣe yẹ wa yí pé ọlọ́wọ́ bá tí ó pàpè mara kóhùn lòun dá sẹ́mà kò sẹ́ni náà tó lè bọ́ta lẹ́yìn ọlọ́run ọba tí ó pàpè mara kóhùn lòun dá ilẹ̀ kódà ẹ̀mí ara wa gan kò sẹ́ni náà tó lè bọ́ta tí lòun dá àfọlọ́run ọba nìkan òun ọba authority ọlọ́run ọba lórí àwọn nǹkan wọ̀nyí àfẹ́ni tí fẹ́ bá ìbínú ọlọ́run ọba pàdé nínú àwọn alkafarọ̀ àwọn tí wọ́n jẹ́ kéfèrí a jẹ́rìí pé Ọlọ́run báyìí ọba ọ̀kan ṣoṣo ni a sì annabi sallallahu alaihi wasallam ẹrú sí Ọlọ́run bá ní òjíṣẹ́ Ọlọ́run bá ní Ọlọ́run bá rán pẹ̀lú mẹ́rin àtẹ̀sìn òdodo nítorí kí Ọlọ́run bá lè kẹ́lá kó lè bá fi ẹ̀sìn borí gbogbo àwọn ẹ̀sìn tí ń bẹ pátá tí wọ́n àtọ̀rọ̀ báyìí fún àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam náà àtàwọn ará lẹ́yìn nabi àtàwọn gbogbo olùjọmọlẹ́yà nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alqiyama ibadallah eléyìí tí a fẹ́ gbéyẹ̀wò ní khutba tóní ta fẹ́ tàmálẹ̀ sí òun náà sí pé àwọn almustashirikun tí wọ́n ń takáàkiri nípa ẹ̀sìn islam àwọn wọn ń pè ní almustashirikun àwọn náà ni àwọn orientalist àwọn tí wọ́n kí ń ṣe mùsùlùmí àmọ́ tó gbalé kéwú láti lọ kọ́ nípa ẹ̀kọ́ islam nítorí àníyàn àti máa da islam rú mọ́ mùsùlùmí lójú àwọn wọ̀nyí náà ń pè ní wọn kìí ṣe mùsùlùmí rárá kódà wọn kílèmù ìjẹ́ mùsùlùmí wọ́n dẹ̀ rí pé islam àfitíyàn bá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ìmọ̀ ó fẹ́ sọ dáadáa nípa islam ni àbọ́ fẹ́ sọ aburú nípa islam àfikọ́ lọ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ náà láwọn èèyàn fi rẹ́kọ́ọ̀n pẹ̀lú ọ̀rọ̀ tó bá ń sọ onú ó fi ka ọ̀rọ̀ tó bá ń sọ kún àwọn wọ̀nyí ìgbìyànjú alákọ̀ọ́kọ́ tán ṣe kó tó rí wọ́n padà lọ sí ìgbìyànjú ẹlẹ́ẹ̀kejì tán padà wá lò láti jọ ẹ̀tí títò ní òun náà ni pé wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ogun náà kọ́ gbé ti Islam ogun bí báyàn jagun àmá gbogbo ìgbà tí wọ́n try láti bá mùsùlùmí jagun yìí succeed kò dẹ̀ sí nǹkan tọ́fà òun ni pé wọ́n padà discover wípé nínú nǹkan tí mùsùlùmí gbàgbọ́ tó dẹ̀ wà nínú ìgbàgbọ́ mùsùlùmí òun náà ni pé a máa ń se jihad a máa ń jagun sójú ọ̀nà Ọlọ́run Ọba nítorí àti gbé ẹ̀sìn ga so wọ́n ti wá rí pé àwọn eléyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ bá jagun ogun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti ń bẹ nínú ẹ̀jẹ̀ wọn àwọn eléyìí ọ̀ka ogun kún kankan bípa pẹ́ kan waste wọn pa wọn wọn ni ààlè rí àṣeyọrí níbi ká bá wọn jagun tó jẹ́ físíkù wọ̀ ìgbà yẹn náà wọ́n wò pé kí làwọn lè ṣe wọ́n wò pé nǹkan táwọn lè ṣe òun náà ní káwọn bá wa ja ogun làákàyè tán bá wa ja ogun làákàyè tán bá fẹ́ bá wa jogun làákàyè wọ́n mọ̀ yí pé táwọn bá ń sọ ọ̀rọ̀ nípa Islam pẹ̀lú àìlẹ́kọ̀ọ́ nípa Islam àwọn èèyàn níka ọ̀rọ̀ yẹn kún so àti káwọn lọ kọ́ nípa Islam ìgbà tí wọ́n lọ nípa Islam ní wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe àwọn iṣẹ́ wọ̀nyí láti máa tako Islam àwọn ibi tí wọ́n ti kọ́kọ́ gbé òun náà ni nípa Al-Qur'anu Karim torí pé wọ́n ṣe ìwádìí wọ́n wá rí pé nǹkan tí mùsùlùmí gbára lé jùlọ nípa ibo láti máa ibo láti mẹ́rí ẹ̀ àbáfẹ́ gbáwẹ̀ gbogbo tí mùsùlùmí bá sọ pátá wọ́n rí pé agbára lé pé ọlọ́run bá wí nínú al-Qur'an anẹ́bì wí nínú hadith wọ́n mọ̀ pé gbogbo kí bá ti gbọ́ ipọ́ bá sọ al-Qur'an ní sọ̀rọ̀ wọ́n mọ̀ pé mùsùlùmí máa ń tẹ́tí sí gan ọ̀rọ̀ yẹn dẹ̀ máa ń wọnú ẹ̀mí wa máa rìn nínú ọkàn wa tó rá nígbàgbọ́ sí pọ̀rọ̀ ọlọ́run bá wa so wá o pé nǹkan táwọn lè ṣe ni pé ìgbàgbọ́ ní sí al-Qur'an káwọn dẹ́ntì ẹ̀ káwọn káwọn sá ìgbàgbọ́ yẹn lọ́gbẹ́ káwọn bá ìgbàgbọ́ mùsùlùmí sí alkùrán káwọn bàjẹ́ kọ má ní ìgbàgbọ́ sí alkùrán ni ma nígbà tó bá ti ń ka alkùrán lẹ́gbẹ̀ẹ́ rẹ tọ́kàn ma gbọ́ bígbà pé àṣẹ ni wọ́n ń sọ bígbà pé sọ̀rọ̀ ọlọ́run wá leléyìí so ìgbàgbọ́ wa tá a níyẹn wọ́n fẹ́ dá méjì sí nípa alkùrán lẹ́yìn náà tó bá wá sọ sí nípa alkùrán tán nǹkan tó tún fọ́lò tó fẹ́ mú tẹ̀lé tán dẹ̀ ti mú tọ́lẹ̀ ti ṣe orísìírísìí àwọn tíra àwọn náà ti kó orísìírísìí tíra lé lórí òun náà ni nípa hadith annabi wọ́n ma yí pé lẹ́yìn Qur'an in tó tún kẹ́ tí musulmi tó mú tààtùmá fi mú dájọ́ ẹ̀sìn òun náà nínú hadith annabi sallallahu alaihi wasallam so wọ́n wá tó bẹ̀rẹ̀ sí máa condemn hadith naam nínú àwọn nǹkan tákọ́ ṣe náà nínú al-Qur'an tábà gbàgbé ẹ̀rìkẹ́ mú wọ́n kọ́ bẹ̀rẹ̀ jihad physical physical war ká gbé ogun ìbá bomb gbogbo ẹ̀yẹn náà kọ́ bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n succeed ìgbà yẹn náà lọ sí ẹlẹ́ẹ̀kejì ìgbà tán tí wá bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọn àwọn wíkílà àwọn eléṣe the first thing táwọn eléṣe ni pé ẹ jihad kó nú àgbọ́yé mùsùlùmí náà káwọn kọ́ ni wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ́ india ibi tá ti bẹ̀rẹ̀ ẹsẹ́ ló fi jẹ́ sí pé àwọn kan bẹ̀tá ń pè ní Ahmadiyya àwọn wọ̀nyí àwọn orientalist ni wọ́n ní ẹgbẹ́ yẹn àwọn náà dẹ́gbẹ́ yẹn lẹ́wọ́ so ẹ báyìí nìsìn nínú àwọn tó jẹ́ sí pé wọ́n gbà pé kò sí nǹkan tí ń jẹ́ jihad nínú Islam ni àwọn kan náà tó ń bẹ àwọn jama kan náà ti ń bẹ àwọn náà láti India làwọn náà ti wá India Pakistan àwọn jama kò sógun ọkọ̀ kò sógun àdámá ẹzí ma wọn ogun ká máa jáde lókù ká máa kò sógun ọkọ̀ kò sógun àdámá ibi ibi tí orí yẹn ti bẹ̀rẹ̀ yẹn pé kò sí nǹkan jẹ́ jihadi ma ẹ jihadi kó nu islam ẹ jẹ́ káwọn mùsùlùmí gbọ́n bóyé pé jihadi ṣíṣe o ìdàlúrú ni jàgídíjàgan ni ló fi jẹ́ sí pé tó yẹ bá rí yẹn kẹ lónìí tó bá lóhun jàfẹ́ sí òun kí ni wọ́n pè jàmáà wọ́n pè ní terrorist àmọ́ èèyàn kan tẹ bá rí èèyàn kan tó lóhun jà fún ilẹ̀ bàbá rẹ̀ wọ́n ní kíni wọ́n ní freedom fighter ẹ ẹ tí rí nǹkan ẹ ẹni tí bá ń jàfẹ́ tọ ìlú rẹ̀ àbí ilẹ̀ bàbá rẹ̀ ah wọ́n ní freedom fighter lélẹ́yìí o eléyìí jìjàgbara kọ̀fẹ́ káyàn oúnjẹ àmẹ́ni tó bá lóhun ọ̀gbàgọ̀jẹ̀ nínú ẹ̀sìn tiẹ̀ wọ́n ní terrorist tó wọ́n ṣe freedom fighter òun ṣe freedom fighter ah ẹjẹ́ mi náà free àti ọbọ̀mọ nàìjíríà kan náà ni wá ìbọ̀mọ ọ̀ṣun ìkan náà ni wá ó ṣe di pé kí mùsùlùmí lọ hijab lọ sí school ó ṣe wá di pé ó ṣe di wàhálà nígbàtí kóòtù ti dájọ́ àbí kóòtù ní àwọn mùsùlùmí o òfin Ah, nígbàtà ní secular state láwà pé Nigeria yíò lẹ́sìn kan o ń kálukú ó fúrì láti sẹ̀sí rẹ̀ ẹjí understand tó kí àwa náà gẹ́gẹ́ bí mùsùlùmí ma ọmọ Ọ̀ṣun state yìí àtọmọ Nigeria táwà wá láti Cameroon tó wọ́n bí wá láti Niger ẹ̀ẹ́ta ìsọ ọmọ Côte d'Ivoire káwá ní abẹ́ mọ́ sí ẹ̀sìn tiwa náà kán ló kúrú dágbégbà mùsùlùmí wá dúró lórí pé àìrọ̀ o àwa náà ó ṣe kíní o tẹ́ ẹ bá ti wá ń sapá láti máa ṣe nǹkan yìí wọ́n ní terrorist ni nítorí pé ẹ fẹ́ jà fún ẹ̀tọ́ yín pé àwa náà ọmọ nàìjíríà ẹ má jẹ wá máyé a ṣe máa dé bẹ̀rẹ̀ ti lọ sukùn gbà táìsẹ táìsẹ táìsẹ ara church ẹ ti understand wọ́n kọ́ hàn yẹn kú so ibẹ̀ yẹn kọ́ la ń lọ ibi tá a wá ń lọ ni pé wọ́n wá bẹ̀rẹ̀ lẹ́yìn tán succeed nínú ìròyìn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lórí ilé báyìí tó yẹ́ sí pé lónìí ẹ̀rí mùsùlùmí tó yẹ́ sí pé òun náà mọ̀ kọ̀ndẹ́mù iṣẹ́ jihad al jihad kásẹ̀ kájà sójú ọ̀nà ọlọ́run ọba nǹkan tó rìn lẹ́nu ẹ̀sìn ni àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun tí wọ́n ń jà káàkiri ń sin yẹn kìí jihad ti tẹ̀sìn islamu nìyẹn àwọn ogun boko haram àwọn ogun ah, àwọn isis ṣe báyìí nísìn ṣe ISIS náà ń pè wọ́n ni àbí kí là ń pè ISIS àbí àwọn Islamic State àwọn ogun yẹn gbogbo àwọn eléyìí báyìí ogun tí ò bá Islam mu ni wallahi alazim gbogbo ẹnu òun náà la fi lè sọ yẹn pé eléyìí báyìí ó lòdì sí ọ̀nà òfin ọ̀nà tí Islam gbàgbé jihad kalẹ̀ so yẹ báyìí nísì àmọ́ jihad gẹ́gẹ́ ó wà ẹ̀sìn so yẹ báyìí nísì jihad musulmi o gbọdọ̀ nini nírò rí torí pé aya kùránì tó pọ̀ fi rinlẹ̀ bákanáà hadith wa nabi sallallahu alaihi wasallam tó pọ̀ òfin kan rinlẹ̀ so n ta fẹ́ fàyọ́ mẹ́ ni pé wọ́n kọ́kọ́ pe awon àwọn yọ̀ yẹn kúrò musulmi na lẹ́yìn ìgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí máa mú aya fi aya ara wọn wọ́n máa fi wọ́n máa wá musulmi o ṣé kùrán tẹ́ sọpọ́lọ́wọ́n bá wọ́n a mú bí àwọn àyà kọ̀ọ̀kan wọ́n mọ̀ wá tú lọ́nà tí ní àwọn ìtúkùtù láwọn ìtúgbà òdì fún mùsùlùmí so that mùsùlùmí náà lè máa dáùtì ah, pé á ọ̀dàbẹ̀ pọ́ eléyìí sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n dàpá nẹ́bì ló fabricate ẹ̀ o irú ìgbàgbọ́ tí àwọn kèfèrí kùrẹ́ṣì nígbà yẹn tọ́lọ́wọ́ bá lékẹ́lá sọ pé àmìyàkùnrin ló nẹfùtàrọ̀ ṣé in tí àwọn kèfèrí ń sọ ní pé ànẹ́bì ló dá àdápa irọ́ yìí mọ́ lọ́wọ́ ọlọ́run bá ń jẹ́ kó yé wọn bẹ́ẹ̀ ní Al-Qur'an pé sẹ́yìn sọ ní tẹ́ ń tẹ́sọ ni ẹ ọ̀dà tó bá yẹ pé bẹ́ẹ̀ ni fatu bí ashri ayati ẹ̀yin náà mú àyà mẹ́wàá wá tọ́jọ́rú ilé tánàbí ma mú wáyẹ muftarayat kẹ́yìn náà ti ẹ̀pàrọ̀ ẹ̀pọ̀rọ̀ ọlọ́run ti wá ẹbẹ́yìn náà nílàkà ẹbẹ́yìn náà gbódé àbí ẹbẹ́yìn náà gbọ́lárúbáwá dáadáa ẹ̀sìn nílàkà yìí ọ̀dà àyà mẹ́wàá ẹ̀yin náà múrú ẹ̀wà kọjọrú àyà alkùránì tánàbí mú wáyẹ ẹ̀yin náà sọ pọ́nà lọ́sọ káwà wò bóyá ọrọ̀rùn àbí ọrọ̀rùn bẹ́ẹ̀ nínú suratul Baqara ọlọ́ni fa'tu bi surati min mithlihi wad'u shuhada'akum min dunillah in kuntum in kuntum sadiqin ẹ̀yin náà mú súrọ̀ kan wá tọ́jọ́ rúta al-Qur'an wallahi àwọn kèfèrí Kùrẹ́ṣì gbìyànjú ẹgbà àwọn náà ni ó padà tó ń dánú fún àwọn pé ẹ má gbélé ìjáde bí ẹ bá gbélé ìjáde wèrè ni wọ́n pe eléyìí ọjọ́rú Kùránì tánàbí mú wá o eléyìí kọjọ́rú eléyìí tí Muhammad mú fúnra wọn náà tẹ́bá ti àwọn náà wọ́n ma kọ̀ndẹ́ mọ̀ mara wọn lọ́wọ́ wọ́n sọ sí ìdìrí láyé kọ́dá Ọlọ́run ní kúl láwíjì kọ́mẹ́ jáwọn yẹn nìkan kódà kó sì má jẹ́ àwọn àlìjẹ̀nú nìkan àtẹ̀yìn àtàlìjẹ̀nú ẹ pawọ́pọ̀ ẹ collaborate ẹ wá gbìyànjú láàrin ara yín dá làákàyè jọ ẹ̀yin náà múrú alukur'ani wa gbogbo yín lápapọ̀ challenge lélẹ́yìn láti jọ́ tọ́lọ́wọ́n bá lẹ́kẹ́lẹ́ sọ alukur'ani kalẹ̀ títí dò ní kọ̀sẹ́ni tó dúró ẹ̀ wa challenge ni ẹ́ ọlọ́ni ẹ̀yin náà múrú ẹ̀ wa ọlọ́ni láíláì ẹ̀lérí mú wa wàlọ́ọ̀kẹ́ ànàbáyà dúhùn lè bá àdùn ìzọ̀hírọ̀ ọlọ́ ní kódà kí apá kan yín kó sí ìrànlọ́wọ́ pápá kejì yín ẹ̀ lè rí ṣe láíláí náà wọ́n wá mú oríṣiríṣi àwọn ìrújú nípa alukur'an ilé tó yẹ sí pé ó pọ̀ gidi gan tí khutba yìí khutba tó ní tí ò ní àti máa mú wá lẹ́yọ kọ̀ọ̀kan pé wọ́n mú wáyà báyìí wá wọ́n tún sọ́nà báyìí wọ́n mú wáyà báyìí wá wọ́n tún sọ́nà báyìí ni eléyìí tó yẹ sí pé ìkan nínú kódà nínú àwọn àgbàfà mùsùlùmí la máa ń karú wọn sí nínú àwẹ̀ta àgbàtẹ́ yìí àjálù ńlá kan rẹ̀ lu gbogbo mùsùlùmí lágbàáyé lápapọ̀ àmọ́ ládáyanrí ó rẹ̀ lu àwa nàìjíríà àwa ará nàìjíríà yìí ní pàápàá jùlọ ládáyanrí àdáyanrí ó rẹ̀ lu àwa mùsùlùmí lẹ yorùbá òun náà ni pé ààyè kan nínú àwọn ààyè tó ga jù táwọn èèyàn ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní nàìjíríà yìí tí wọ́n dẹ̀ mọ́ káàkiri orílẹ̀ ayé pàápàá jùlọ ní àwọn ìlú lárúbáwá tó jẹ́lu islam ayé yẹn ibẹ̀ ní ìtakò ìnígbàgbọ́ sí hadith anabi sallallahu alaihi wasallam ibẹ̀ ló ti jáde nínú àwẹ̀ lọ́dọ̀ ẹnìkan tá ń pè ní habibullah bun adam al-alori ọmọ sheikh adam al-alori ní markaz ó bẹ̀rẹ̀ sí máa sọ àwọn ọ̀rọ̀ kan nípa hadith wa nabi sallallahu alaihi wasallam ilé tó gbọ́ fi kó ọ̀pọ̀lọpọ̀ àwọn musulmi sí dàmú ilé tó gbọ́ fi kó ọ̀pọ̀lọpọ̀ àwọn musulmi sínú wàhálà inú ìlà ìlò nípa ìlágbọ̀yé ẹ̀sìn wọn kí làwọn nǹkan náà òun lákọ̀ọ́ra tẹ̀mọ́lẹ̀ sí alákọ̀ọ́kọ́ òun náà ni pé ẹni yìí ó dájú kọ ìkan nínú àwọn tí ó ga jù nínú àlámẹ̀rí ẹ̀sìn wa yìí ẹni tọ́lọ́wọ́n bá alékílá bí ṣe kò ń gẹ iṣẹ́ tó ga jù tẹ́nìkan ò rírò ẹ̀ ṣe òun náà ni al'imamul bukhari al'imamul bukhari rahimahullahu ta'ala gbogbo al'umma yìí gbogbo al'umma gbogbo musulmi yányá ni wọ́n gbà wípé in tọ́lọ́wọ́n bá alékílá fi al'imamul bukhari ṣe òun ni iṣẹ́ tó ga jù lẹ́yìn al-Qur'anul karim òun náà ni kíni jadu bí alimami bukhari bó ṣe kó tíra sahihul bukhari jọ ló fi jẹ́ sí pé ajma'atil umma ala anna asahha kitabin ba'da kitabillah sahihul bukhari gbogbo alìhúnmà yìí lọ́fẹ́nukò wípé lẹ́yìn nínú gbogbo tíra tí wọ́n kọ nípa ìsìláàmù yányán lẹ́yìn tá bá ti mú al-Qur'anul Karim tán tíra tó tẹ̀lé tó ní agbára jù tó lágbára tó lálàáfíà jù òun ni sahihul bukhari kò sí tíra kan tahta adimi sama lábẹ́ sánmà yìí tó lálàáfíà tó sahihul bukhari ba'da al-qur'an lẹ́yìn al-qur'an al-karim qabla wujudi sahihul bukhari síwájú kátórí sahihul bukhari tíra tó lálàáfíà jù nígbà ní òun náà ni kíni òun náà ni muwatta imam malik eléyìn ni imam shafi'i rahimahullahu ta'ala tó jẹ́ ọmọ kí imam malik tó ń sọ ń gbà yẹn wípé ní àsìkò yìí kò tí sí sọyí Bukhari lórí lẹ́ngbà yẹn Imam Shafi'i wọ́n sọ wípé lásìkò yí o tíra tó dáa jù lẹ́yìn al-Qur'an òun náà ni al-Muwatta ilé tí al-Imam Malik rahimahullahu ta'ala tó kójọ àmọ́ bá dá wujudi sahih Bukhari lẹ́yìn ta padà rí sahih Bukhari ajma'at al-umma ala anna asahha kitabin ba'da kitabillahi tíra tó lálàáfíà jù lẹ́yìn tíra ọlọ́wọ́ òun náà ni sahih Bukhari eré tó tẹ̀lé oná ni sahihu muslim afáyí ó wá dájúkọ alimamul bukhari Oni, ní òun fẹ́ wó nǹkan tán pè ní sahihu bukhari òun nẹ̀ fẹ́ wó imamul bukhari fún rẹ̀ afáyí wá bẹ̀rẹ̀ sí ma sọ àwọn ọ̀rọ̀ tí ma ń tú àsìrí ẹni àwọn ọ̀rọ̀ tí ma ń fi òdó yẹn hàn nípa imamul bukhari nítorí pé kò sí bẹ́yàn sí fẹ́ forí so àpáta jẹ̀máà sẹ́ni tó forí sàpáta yẹn sóhun ni ó rí nira ní àbápáta alimọ́bùn Bukhari ọ́dá gẹ́gẹ́ bí àpáta ni kò sí forí sọ èyàn ma bẹ́yàn bá ṣe ń forí sọ bẹ́ẹ̀ lórí ọmọ fọ́ ní ọmọ fọ́lúwà rẹ̀ sí ọwá bẹ̀rẹ̀ ẹni wá bẹ̀rẹ̀ sí máa parọ́ nípa ṣàṣíyà personality ẹ̀ ń tàn pé ní Imamul Bukhari lẹ́yìn ẹ̀ nǹkan tó wá ṣe pé ọwá bẹ̀rẹ̀ sí máa mú àwọn ahadith àwọn orísìsí àdíjẹ olékànjọ kan nínú sọ́rọ̀ Bukhari ọwá bẹ̀rẹ̀ sí máa mú jáde pé ẹ̀yin náà wo Bukhari tẹ́ lẹ́gbára lére o ẹ wá jẹ́ kí n mú àwọn hadith tó mú wá ẹ jẹ́ kí n tàná ìmọ́lẹ̀ sí díẹ̀ bẹ́ẹ̀ ṣe wá rí tí mo fẹ́ sàlàyé ń bí síwájú kí n tó tẹ̀lẹ̀ sáwọn hadith yẹn ni pé kìí ṣe Imam Bukhari lẹ́ni ihe ti tó bẹ́ẹ̀ Imam Bukhari ni àbágbà amẹ́ríkà sí ni àbí kí ni ìjímọ̀ jìnà ságbárí ni ẹ̀wọ́ àsìkò sísì yìí ni Imam Bukhari àsìkò tí Imam Bukhari wáyé sí hijira annabi kìí ṣe síkú annabi years kò tó 180 years sí imamul bukhari tí wọ́n wáyé sí àsìkò hijira anabi ó túnmọ̀ sí pé imamul bukhari súnmọ́ àsìkò anabi gan 180 years péré ẹwọ ẹwọ ẹwọ nǹkan ọdún lónìí a ti wà ní 1437 abẹ́ẹ̀kọ́ ni ba'dal hijira 1437 làwa fi jìnà sí hijira anabi alimamul bukhari kò tó 180 years tó fi jìnà sí hijira anabi sallallahu alaihi wasallam ẹwọ àsìkò ń sígbà yìí ẹ dákun kí lèyàn fẹ́ lẹ́bí ma wípé kéèsè sọ̀hílù kéèsè mọ́mùlù Bukhari lọ́fẹ́ wó hadith wa nẹ́bì gẹ̀gẹ̀ lọ́fẹ́ wó a mẹ́ nǹkan tó fà ní wípé tí a bá fẹ́ wó nǹkan ẹ bẹ̀rẹ̀ láti ibi tó ga jù in tó bá lágbára jù fún bí àpẹrẹnsìn afẹ́ bá lù kẹjà ìlú yẹn afẹ́ bá jà nígbà tẹ́ wà bẹ̀rẹ̀ jà ọ̀dọ́ ọba gẹ́lẹ́ sí àwọn aráàlú kí ni wọ́n ṣe ó ń kálukú ó fèrè sí ni torí pé bí tó ga jùlẹ ti lọ gbé abẹ́ẹ̀kọ́ ni nígbà pé èèyàn fẹ́ bá nàìjíríà jansen ọwọ́ kọ́kọ́rọ́ wọ́ buhari náà <laughs> àbí èèyàn fẹ́ ọwọ́ kọ́kọ́rọ́ wọ́ buhari àtàwọn sọ́jà àwọn lọ́wọ́kọ́ finish náà ẹ̀dẹ́kùn àwátá sọ́jà nǹkan àwátá jẹ́ sìdílé àǹkọ́ kíláṣe sẹ́ pé nǹkan ti ṣẹlẹ̀ nìyẹn irú nǹkan tó ṣe nìyẹn ọwọ́ bẹ̀rẹ̀ látorí sọ̀yún bukhari torí tó bá ti lè wó sọ̀yún bukhari tíra àta lọ lágbára jù nínú tíra hadith nìyẹn ẹ̀dẹ́kùn kí lọ́kàn gbogbo tíra míì tẹ́bàrí tó kọ láyé nípa ẹ̀sìn ẹ rí pé àwọn náà gbára lé sọ ìbùkọ́rí ni gbogbo tó bá mú wá pé ẹ tíra fíkì wọ́n ni ẹ̀rí rẹ̀ ń bẹ nínú sọ̀híhù al-Bukhari kódà sọ̀híhù Muslim gbára lé sọ̀híhù al-Bukhari àsìkò lè gbà wá láti yanjú yẹn torí pé nínú ọmọ kéwù al-Imam ni Imam Muslim wà Imam Muslim sọ wípé al-Imam al-Bukhari dákun gbà mí láyè jẹ́ ń kí sí ẹsẹ̀ rẹ torí pé èmi ò rí ẹni náà nínú àlùmọ̀ ìtọ́dàbí tiẹ̀ jẹ́ ń ibi tí alimọ́mù Bukhari ibi tó gadé àwọn imam Ahmad àwọn àyíma bẹ́ẹ̀ tẹ bá gbọ́n kan tán sọ nípa imam Bukhari rahimahullahu ta'ala nǹkan tó lágbára ni torí pé wọ́n bírú ọmọ kan tó rí bá orí láyé wọ́n bírú ọmọ kan tẹ bá years náà ti kọ́ sọ years imam Bukhari ní táwọn bá ṣe gbogbo gbìyànjú tán àwọn wà tó àwọn bẹ ọlọ́run ọba àwọn ṣe dùwárí sí kọ́rọ̀ pé àdíìtì tí mo rí yìí mo ti wá gbogbo òdí pátápátá mo rí pé àdíìtì rí lálàáfíà dọ́ba ọlọ́run ṣé kí n fi sínú sọ̀híhù mi yóò tó kọ́kọ́ béèrè lọ́dọ̀ ọlọ́run ọba pé ọlọ́run ṣẹ̀sà fún mi lẹ́yìn ìgbà tí ọlọ́run tó bá ṣe ìsìnkọ́rọ̀ tán tó bá wá hàn sí ìgbà inú tó wá fi sínú sọ̀hí odidi 16 years ni yẹn fi compile orí tíra kan odidi 16 years ni Imam Bukhari fi compile subhanallah tíra tó lágbára gidigan ni ó ní agbára gidigan àfá yìí wá fẹ́ wó nítorí pé tó bá ti lè wó gbogbo tí ń jẹ́ hadith pátápátá ti wó ọwá ọkọ̀ bẹ̀rẹ̀ láti di pé imamul bukhari kọ́lọ́ kọsọ̀rí bukhari ó ní 100 years ọgọ́rùn ọdún lẹ́yìn tí imamul bukhari kó tán látó kọsọ̀rí bukhari awákó ìtànwá alimamu zahabi nínú tí ra wọ́tá pẹ̀lú síyàrù alamin nubala wọ́n sàlàyé bí imamul bukhari ṣe kọsọ̀rí bukhari láyé rẹ̀ àti alfaryabi àwọn tó gba ẹgbàwà sọ̀rí bukhari lọ́dọ̀ imamul bukhari nìyẹn bákanáà tabalọ́wọ́ tí ra kẹta ní Ah, fatihul bari muqaddima rẹ̀ tí sheikh ibn hajar al-asqalani rahimahullahu ta'ala tún wọ́n ṣe àwọn náà kọ ìtàbámú bí imam bukhari bó ṣe kọ sọ bukhari bó ṣe kọ wá pẹ̀lú isnad pẹ̀lú àwọn pẹ̀lú àwọn okùn okùn okùn okùn pé wọ́n gbà wá látọ̀rọ̀ lágbájá wọ́n gbà wá látọ̀ tó fi dọ́dọ̀ imam ẹ̀dàkùn ṣe yóò bá náà fi wákọ̀ sọ ìlú kọ́ nígbàtí mọ́ mọ̀rẹ́ sọmọ lágbà yóò bá náà fi kọ́ yóò bá náà fi kọ́ àbí àárín Imam al-Bukhari fọ́lójú Imam al-Bukhari ò kí ń safọ́jú àti pé nílé ẹ̀bá fọ́lójú gan tó ní kí ọmọ kan bẹ nísìn ọmọ ìmọ̀ ni wọ́n pè ní wọ́n pè ní Jihad ibn al-Muqrin ọmọ yìí ò tí pọmọdún mẹ́wàá ẹkà tẹ́ ó kọ̀ yìí sórí YouTube yóò gbé fídíò ọmọ ìwá ọmọ Saudi ni kò tí pọmọdún mẹ́wàá èmà lọ́mọ náà ọha kùránì tèkótèkó ọha kùránì tèkótèkó iru ihe kùránì báyẹn èmi ò tí ìrírí láyé ẹ̀tí ọma ọmọ ọma aya kọkan iye nọmba tọ wà nínú pages kọkan kódà látòkè tẹ́bákà pé ẹ̀yìn aya yìí tàbákà line by line paragraph by paragraph paragraph lọ fọ́ọ̀lù sí aya tó kàí ẹ̀tí understand ọha ó tún wá ha Bukhari ó ha Muslim ó ha àwọn kútùbù mẹ́fẹ̀ẹ̀fà yìí lọ́mọ táwọn wíyìn kèèsí pọmọdún mẹ́wàá tẹ́yẹnyẹn afọ́jú ni ẹ dákun sí èyàn fọ́lójú jẹ́ kìíní ká máa sọ pé Imamul Bukhari ọ̀fọ́lójú gbogbo yẹn ẹgbẹ́ kan nìyẹn ọwá mú àwọn àhàdìsù káwá àwọn àdìsù yìí fi wọ́n sọ pé ẹ wo ayé o àdìsù Imamul Bukhari ìgbà wà lélẹ́yìn o ẹ dákun sẹ́rù sẹ́sọ yìí Bukhari tán gbára lẹ́nà lélẹ́ kí ni àwọn àdìsù náà àdìsù alákọ̀ọ́kọ́ òun náà ni àdìsù ìyá Aisha radiyallahu anha

Fa fa'ataziru onikin lo se itizar eh wa yubashiruni wa ana haid anabi wa anabi wa mubasharo mi e ma je nti tun yona ngba ti mo den se haid lowo ngba ti mo di lowo atu oni fa'ataziru anabi o pamila ze kin lo fo abe wa yubashiruni anabi wa mubasun wa ana haid mo den se haid lowo oni se ti ri o ewu Buhari bukhari ni na re o bukhari gan on

tàlẹ́ ni alákọ̀ọ́kọ́ tí máa ń mọ́fin ọlọ́run ṣe tí ìbáṣà nẹ́bì Bukhari yí tẹgbàrà lé nánu ẹ wá wo nǹkan ẹ wá ní hadith tó kàyí ó wà nù Bukhari tó tọ́ amásẹ́tùmọ̀ rẹ̀ ló ń tún yẹn fa àtẹ́zìrù ìtẹ́zàrọ̀ yẹ tẹ́zìrù tìzàrọ̀ ìtumẹ̀ ní pé kí lọ́rọ̀ ìzàr torí ibi ìzàr náà ti mú ìtẹ́zàrọ̀ tí a bá fẹ́ ìgbàmí ìbẹ̀tẹ́sgé náà a máa ń sọ di verb nínú kéwú ọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ di ọ̀rọ̀ ṣe tàbá fẹ́ sọ orúkọ dọ̀rọ̀ ṣe ó mẹ́ ní àwọn òṣùwọ̀n nínú sọ́rfù pé tẹ́bá fẹ́ sọ orúkọ dọ̀rọ̀ ṣe ẹgbẹ́ wá lórí òṣùwọ̀n yìí nínú àwọn òṣùwọ̀n rẹ̀ ní kẹgbẹ́ wá lórí ìftáàlà gbogbo ẹnikẹ́ni tó kódà kò nídìí kíyàn tí ìkéwú rẹpẹtẹ kíyàn kàkẹ́ ìdádí láti js1 dé js3 wọ́n gbọ́dọ̀ ti kọ́ ilé tí mo sọ yìí ilé kí tó bá sound wọ́n gbọ́dọ̀ ti kọ́ ẹ lórí wọ́n gbọ́dọ̀ ti kọ́ ẹ dé náhù sọ́rfù débi ìftáàlà ẹ̀ tí understand torí pé kùmá sí nìyẹn ثلاثي مزيد بحرفين sùlásí tọ́kẹ̀ lé pẹ̀lú olóko méjì pẹ̀lú aráfin méjì péré ìftáàlá oná wá gbé wá pé ìtẹ́zàrọ̀ ìftáàlá ìtẹ́zàrọ̀ ìtumọ̀ ní pé èyàn ró ìzáàrù ó ró ìró a ti máa ń tánpẹ̀ ní ìzáàrù lárúbáwá bí ìzọ̀rọ̀tul mu'min ila ansafi saqai ìtànpẹ̀ ní ìzáàrù ní ẹ fàtẹ́zìrù anẹ́bí pàmí láti ẹgbẹ́ kí n lọ ró ìró ìgbàtí mù dírò ojú ó lánẹ́bí pàmí láti kí n lọ fọ abẹ́ ẹlẹ́kùn kí n lọ ró ìró ó sì wá papọ̀ mọ́ kí n lọ fọ abẹ́ subhanallah wayubashiruni ànábì ọmọ wá bá ṣàrọ̀ mi ànábì ọmọ wá bá mi ṣeré ó wá tún sí pé ànábì ọmọ wá bá mi sùn subhanallah ẹwà bò sí wà á na haidùn tí mo dẹ̀ ṣe haidùn lọ́wọ́ kí ni hadithi ń sọ kí ni sọ hadithi ń jẹ́ islam a lè bá wọn ṣeré a lè rò pàwọ̀ pẹ̀lú wọn ẹnu nǹkan kan tọ́lọ́wọ̀ yọ̀ǹda òun náà ní ká Qur'an ló fi jẹ́ sí pé sahihu wọn wọ́n wá gba wọ́n lọ bí anábì sallallahu alaihi wasallam léèrè nípa haibọ̀ àwọn obìnrin pé táwọn obìnrin bá ń ṣe haibọ̀ kí lọ́tọ́ kí ni ọ̀tọ̀ wípé àwọn yahudi táwọn obìnrin idha hadat almar'atu fihim táwọn obìnrin wọn bá ti ṣe haidọ̀ lam yuwakiluha wọn ní bóbìnrin wọn jẹun má wà lam yujami'uha fil buyut wọn àdẹ̀ ní báwọn obìnrin yẹn sun lé papọ̀ má ìmá káwọn lè jáde kó lé àbí káwọn jáde kó lé fún ìkóse ẹlẹ́sìn làwọn ará Madina sí pa àwọn Yahudi tẹ́lẹ̀ síwájú kánàbí tó dé fún wa ní àwọn ṣe sí yàárí lọ́dọ̀ àwọn ahlul kitab wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ kí lànàbí fẹ́ sọ fún wa káṣe ọlọ́run bá lékelé wá sọ ayà ìkalẹ̀ arẹ́bìnrin ọlọ́run ọba àlékẹ́ láńsọ fún yín wípé gbogbo nǹkan lọ́tọ́ láti máa ṣe pẹ̀lú obìnrin tí ń ṣe háìlọ̀ lọ́wọ́ ẹ lè bá jẹun papọ̀ ẹ lè bá sùn papọ̀ ẹ lè bá gbélé papọ̀ ó lè bá yín pọṣọ ó lè bá yín yarun ó lè bá yín mú nǹkan elé táwọn yahudi ò kí yẹn ìlà nìka ẹyọ nǹkan kan ọba àlékẹ́ láṣẹ léèwọ̀ fún yín pẹ̀lú àwọn obìnrin tí ń ṣe háìlọ̀ lọ́wọ́ òun náà ni aljima anìka hùhúná dìmáàlẹ̀ jìmá nítorí pé ìtumọ̀ nìka fil asli nípìnlẹ̀ òun náà ni ká súnmọ́ obìnrin àmọ́ nígbàtọ́ ní wọ́n wá yàlò fún akídù gílẹ́tọ́ fi yàlò fún akídù nítorí pé al'akídù tó bí al'akídù yóò bí hù àjìmá nítorí pé ìṣẹ́ akídù ni ó sọ ìsúnmọ́ obìnrin dẹ̀tọ́ so yí tó sọ bí ìsúnmọ́ obìnrin dẹ̀tọ́ yẹn ó rọ́ padà wá lóókọ ìsúnmọ́ obìnrin fún nǹkan tó sọ dẹ̀tọ́ ẹ̀ tí understand so ìtàbí ń pe ákùdù ní nìká ní àmọ́ nípìlẹ̀ ìtàgbẹ̀ ní nìká òun gígá náà ní kí yàn súnmọ́ obìnrin ní ìsinmi tí máa ń dọmọ anábì ní ìsinmi ìkúlẹ̀ ṣe yìí gbogbo nǹkan ní a máa ṣe pẹ̀lú obìnrin tí ń ṣe haibọ̀ lọ́wọ́ ilá ànìká àyàfi ìsinmi obìnrin nìkan ẹ má súnmọ́ wọn ìlọ́lọ́wọ́ bá àdìgá sọ wípé fa'tazilu nisaa fil mahir i'tizalu ń bẹ̀yẹn bí máìnà i'taziluhunna an tujami'uhunna ọlọ́ni ẹ jìnà sí wọn ẹ má bá wọn lò nípa lò tí máa ń dọmọ torí pé fàtẹ́sìrì nìsá tẹ bá bẹ́tù literally lè èyàn tó bá jáde fóbìnrin lé ó yẹra fún àbí ó yẹra fún èyàn tí kò bá bóbìnrin jẹun papọ̀ ó yẹra fún àbí ó yẹra fún tí ó bá bóbìnrin sùn ní bùsù kan náà ó yẹra fún àbí fún ọlọ́wọ́ bá ní gbogbo kọ́ bí báyìí ní pé ẹ má súnmọ́ wọn ní súnmọ́ tí ń dọmọ eléyìí ni hadith wa eléyìí tí mo dírù yìí mú wá tó dẹ̀ ń tú ní tukú jùfà umma eléyìí

tí nǹkan bá fẹ́ dàrú nínú túmọ̀ nínú english ń sìn tàbá ágíù ìwọ́n ní kíní ìbáyìí lórí èmi ní báyìí ló túmọ̀ sí kò sí nǹkankan àgbè dictionary kalẹ̀ àbí àjẹ́ dictionary dictionary ọ̀tọ̀ ní tó túmọ̀ fún wa bẹ́ẹ̀ náà ní lárúbáwá náà tí nǹkan bá fẹ́ dàrú ẹgbẹ́ dictionary kalẹ̀ kò wallahi kò dàrú rí àfẹ́ntọ́ wá fẹ́ dẹ̀sìn allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidu majid allahumma barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidu majid الحمد لله وكفى والصلاة والسلام الأتمان الأكملان على خير خلق الله نبينا محمد وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد شبهات المستشركين ilé ìta ìyẹn jùlọ òun náà ni ìrújú tí àwọn orientalist fún tàn káàkiri inú ẹ̀sìn ẹ má jẹ́ kó bá wa lójijì wípé ń gbàtà ń sọ definition àwọn orientalist aláwọn ẹni tó ẹkùn wọn kí ń ṣe mùsùlùmí àmọ́tán gbalé kéwìlọ láti da islam rú ṣe wá rí lẹ́yìn tán wá succeed pẹ̀lú kí wọ́n lọ kéwú tán wọ́n dẹ̀ mọ́ kéwú tòótọ́ wọ́n ké yanjú ìgbà tán succeed tán wọ́n wá bẹ̀rẹ̀ sí máa train àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí náà wá lọ kéwú lọ́dọ̀ wọn in fact àwọn ló design ní syllabus Arabic and Islamic studies tán lò láàrín institutions àwọn mustachiriku àwọn ló design ẹ̀ yóò yà yín um, Quran the first èèyàn tó kọ́ translate Quran sí èdè English láyé wàláì kése mùsùlùmí kèfèrí ni ẹ eh, ti understand the first thing tó kọ́ translate Quran sí èdè English kéèsè mùsùlùmí kèfèrí ni the first thing tó wá tó kọ́ translate èdè eh, al-Quran sí èdè Yorùbá wallahi reverend ni reverend father ni kéèsè mùsùlùmí ní Lagos lẹ́kọ̀ọ́ mẹ́yìn ẹmọ̀ pé kí ló bẹ̀yẹn débẹ̀ tó fi di pé ìwọ lọ ń bá translate ìwé wọn ẹmọ̀ pé ẹmọ̀ pé nǹkan ti sápamọ́ síbẹ̀ ṣá ẹmọ̀ pábò sí kẹ ti sápamọ́ sí mùsùlùmí sí Islam lọ láìkì tó bẹ̀yẹn ni wọ́n tó ẹgbẹ́ reverend ni ọ kò sí nǹkan o wàláhì àfihàn láti kágbàkò bá mùsùlùmí ni nítorí pé sẹ́rí islam ibi tí problem kìí ṣẹlẹ̀ sáwà mùsùlùmí lè lẹ́yìn o islam èdè lárúbáwá ọlọ́wọ́ bá lékelá fi gbé wá àbẹ́ẹ̀kọ́ ni àti alkùrán ati hadith tá a bá fẹ́ gbọ́ àgbọ́yé tọ́lọ́wọ́ bá ń sọ akọ́kọ́ bùkátà akọ́kọ́ lọ kọ́ language náà akọ́ lọ kọ́ arabic náà bí àwa mùsùlùmí òkè wá ń kọ́ àbá máa ń ni majority muslimi ni ò gbọ́ majority minority làwọn tó gbọ́ lárúbáwá a rẹ̀ fẹ́ mẹ̀sìn wa so a ní ìdí ẹni tí translate ẹ̀ lámọ́ fi ń nídìí àfà pé àwọn tó kéwú tó gbédè al-Qur'an bá wa sọ kí bá ń sọ fún wa a ní ìdíyàn tí wọ́n bá wa translate yẹ from Arabic sí modern àwọn modern tongue. tiwa àwọn èdè àwọn bàbá wa ìyá wa tá gbọ́ bóyá English ni bóyá tápà ni bóyá Yorùbá ni bóyá Hausa ni bóyá Igbo ni àbẹ́ẹ̀kọ́ ni àwọn yìí wọ́n wá lọ rẹ́bùrù mùsùlùmí àwọn lọ́kọ́ translate Qur'an sí Yorùbá àwọn lọ́kọ́ translate Qur'an sí èdè English ìgbà táwọn mùsùlùmí wá tají lé kí ló ṣubú tẹ̀wàá a kèfèrí ọmọ bá túmọ̀ alukur'an ìgbà yẹn lọ́wọ́ di pé àwọn Yusuf Ali nkankan lọ́wọ́ di pé àwọn náà bẹ̀rẹ̀ sí ma translate ẹ̀ sí èdè English àtàwọn títí ilẹ̀ Yorùbá mi náà internet fọ̀rọ̀ ń bẹ̀ ni pé kẹ́ẹ̀lẹ̀ bá mọ̀ pé àwọn kan ń bẹnu àwọn kèfèrí tó lọ kéwú the first professor in Arabic in Arabic the first professor the first professor alákọ̀ọ́kọ́ nípa èdè lágbáwá ní Nàìjíríà yìí Christianity. the first professor kí ló bá débẹ̀ ẹ ti understand ẹ mọ̀ pé láti lè da láti lè da nǹkan rúmọ́ mùsùlùmí lójú ni àwọn èèyàn àwọn Christians yìí wọ́n máa rán àwọn èèyàn lọ sí Sudan wọ́n máa sponsor àwọn èèyàn lọ sí Egypt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n nìkan lọ kọ́ ẹ̀sìn Islam wa kéèsì nǹkan nítorí àti wọ́n máa ba Islam jẹ́ tán bá dé ni ọ̀pọ̀lọpọ̀ wọn máa yí padà ńgbà mìí tọ́lọ bá ní kẹ́lò mìí rúrú náà ẹlòmí ò sì ní yí padà ìjẹ́ mẹ́ pé mẹ́tàsíní ogun mẹ́tàsíní tàà máa ń gbọ́ngbà yẹn tó ṣẹlẹ̀ ń kánú mẹ́tàsíní ò kí ń ṣe mùsùlùmí nínú àwọn tí wọ́n sponsor lọ sí Sudan láti lọ kọ́ ni and ẹn tọ́jẹ́ sẹ́kìtì wọ́n gbà yẹn tọ́jẹ́ sẹ́kìtì kánì nígbà yẹn tó convert irú tó padà revert irú ẹni yẹn ló ń padà ara àwọn nǹkan táwọn ṣe ń gbà yẹn nìyẹn kódà in fact ọba Kano ń gba ìyà dóbà ó rí àsírí mẹ̀tàsírí ní táìmù kan kó tó di pé nǹkan ẹ̀sùn padà dàrú so kí láyé fàyẹ̀ bẹ̀ ni pé àwọn wọ̀nyí àwọn mùsùlùmí náà wá ń lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí ń lọ kẹ́kọ̀ọ́ ní Britain ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí ń lọ sí Arabic and Islamic study ní àwọn ní àwọn Europe àwọn mùsùlùmí ní nǹkan àwọn orientalist ló fi jẹ́ pé ẹ̀rí mùsùlùmí náà tó gbé the same táwọn kèfèrí ń sọ ìlòun náà mọ̀ sọ yóò máa yà ilẹ̀ nípa ah, ilé yọmọ ìmáàmù ni ilé yọmọ àfáà ni ilé yóò kí ń ṣe kèfèrí láti pìlẹ̀ nítorí pọ́dọ̀ àwọn tó ti gbẹ̀kọ́ ọ̀dọ̀ àwọn kèfèrí ni so ilé ìbára ajẹ́kóyé wa wípé ẹ má rò pé ẹnìkan jẹ́ àfà àbí torípọ́ wà nílé kéwù kan tí lè kéwù yẹn láàmì láka láwùjọ kẹba ti rò kébọ́yà àbí pẹ̀lú sọ Islam àwọn èyí wọ́n ti gbówó fún wọn ni nínú àwọn hadith tó máa mú ni hadith wípé wọ́n lá sallallahu alaihi wasallam wọ́n ní Imamul Bukhari òun terrorism kalẹ̀ Al-Imam Al-Bukhari wọ́n lóun ló dá Boko Haram kalẹ̀ àwọn ló dá àwọn Al-Qaida kalẹ̀ wọ́n ní kí ló fà wọ́n ní torí pé inú Sahih Bukhari Imam Bukhari gba àdíìtù kan wá ń bẹ̀ òun náà ló jẹ́ pàwọn alùsùnà tí àwọn èèyàn mọ́sálásí wọn máa gbé bọ́ọ̀bù síbẹ̀ wọ́n máa fi ìdà sínú mọ́sálásí wọn àti bán ẹ̀dàkùn ẹwẹ̀sùn tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ àwọn mọ́sálásí alùsùnà wọlé bàbá ń rí láyé àbí bí ó masalasi alùsúnnà kankan tó dá boko haram ẹ̀sá alùsúnnà kọwàríjì ni wọ́n ẹ̀ eh, lérí masalasi alùsùnà kan inú masalasi alùsùnà ìdí ìwà àbí bọ́ọ̀mù dáńbí àdádà mi báyìí subhanallah ó ní mamul bukhari lọ dálẹ̀ bukhari wọn iná ni kí lọ́fà ó ní torípa nẹ́bí sọ́lọ́ imam bukhari gba ẹ̀gbà wa hadithu kan nínú hadith inú sahihu rẹ̀ pípa nẹ́bí sọ́lọ́lọ́ sọ́lọ́ sọ wípé idha salla ahadukum ila shay'in yasturuhu minan nas tẹ́nì kọ̀ọ̀kan yí fi nǹkan síwájú yí tí ó di gàgá kúrò níbi àwọn èèyàn tó bá fẹ́ máa kọjá wájú yí eléyìí tá ní sútúrọ̀ tá ń pè ní gàgá sọmọ pé nínú àwọn nǹkan tó tọ́ kẹrin tó fẹ́ kírun kó fi síwájú nìyẹn pàápàá jùlọ tí èèyàn bá ti súnmọ́ wọ́ọ̀lù àbí yóò súnmọ́ pílà awaju wọ́n sì báwọn èèyàn lè gbáwájú ẹ̀ kọjá abẹ́ kó fi nǹkan kan síwájú kódà ó ní dèdè tí ó ga tí àwọn èèyàn mọ̀ wá gba èèyàn kọjá anábì wá ní téèyàn bá ti wá fi irú kalẹ̀ tí wọ́n ń kírun dájú yìí ní gba ẹ̀yìn arábìnrin falyadfa'ehu arábìnrin kẹ́ dárú ẹni bẹ́ẹ̀ padà ẹ má jẹ́ ó kọjá nínú riwaya mi falyamna'ehu arábìnrin ẹkọ dí ẹ má jẹ́ ó kọjá arábìnrin tẹ́bọ́ wá kọ dí tí ò bá tó wá gbọ́ falyuqatilhu arábìnrin kẹ́ wá kọ́ tálà rẹ̀ ìní tìtú arábìnrin kẹ́ kọ́ ní arábìnrin torí fa innama huwa shaytan torí pé ẹni tẹ́ ń rí yẹn èṣù nìyẹn ìgbà tí mùdírù ó tu báyìí ó rà nẹ́bi ní tẹ́ bá ti wá tẹ́ tọ́bá tí wọ́n fẹ́ gba wáyé kọjá ẹ̀pá ó ní kíyàn pa ó tún kọ́ọ́tàlà ó tún sí pípa kọ́ọ́tàlà ah subhanallah subhanallah kọ́ọ́tàlà kíyàn tún sí pípa kò síbi tí kọ́ọ́tàlà ti mìíràn kí parí láyé gbogbo bí tí wọ́n ti ń lo kọ́ọ̀tàlà nínú alkùnrin ní o àbí nínú lárúbáwá ní o kò túmọ̀ pípa láyé àwọn túmọ̀ kọ́ọ̀tàlà rẹ̀

so wọ́n máa ń túnmọ̀ kọ́ tààlà tí ò nídìí pípa so ibá nísìn so oyin dẹ̀ náà dẹ̀ ní ó wá náà kùránì tọ́pọ̀ gidi jẹ́ bákan náà kọ́ tààlà ó máa ń túnmọ̀ dáfà àkíyàn tí yàn dànù ohun gangan lágbà lérò nínú hadithu yìí ilé tó wá dùn mọ́mí jùláyé nínú díṣínárì tó wá tú al-mu'jamul wasiq al-mu'jamul wasiq díṣínárì yìí àwọn àgbààgbàfà Egypt kéye Saudi o ilẹ̀ Egypt àwọn àgbààfà abẹ̀ ni wọ́n ṣe díṣínárì ìgbà tó tú kọ́ tààlà wọ́n ní túnmọ̀ rẹ̀ lára túnmọ̀ rẹ̀ ní dáfà pé kíyàn tí yẹ̀ dànù ìgbà tó wọ́n mú ẹ̀rí wá lórí pé ma túnmọ̀ dáfà wọ́n ní gẹ́gẹ́ bí hadith tó sọ wípé fàílì yóò tílù ní hadith yẹn túnmọ̀ sí pé fàílì yàdùfáìhù kíyàn tí dànù hadith Ànábì ní ká tí yẹn dànù èyàn fẹ́ gbáwájú yẹn kọjá ọwá dá padà kọwá tún gbọ́ Ànábì ni ní ẹ tí ní títì tó lágbára jù talákọ̀ọ́kọ́ lọ ayé fàílì yàdùfáìhù dáfàán ṣẹ̀dídà ìgbà tí mo subhanallah ó ní tẹ́lẹ̀ lórí pàwọn alùsùnà yẹn pààyàn pààyàn ni wọ́n imamul bukhari wọn òun lọ́dá boko haram lẹ̀ òun lọ́dá terrorism kalẹ̀ subhanallah so a ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó ní imamul bukhari gba hadith wọ́n pàdé bí rape ìyáàdàn bílá nígbà tí ó tún mú hadith wá náà hadith tí imamul bukhari gbà wá pé ìyàwó annabi tánàbí kọ́ọ̀lẹ̀ ìyàwó annabi tí a máa ń rẹ̀pù ìyàwó rẹ̀ kódà ń gbà tí imamul ní báàbù nínú sọ̀híhù rẹ̀ wọ́n ní báàbù báàbù man tọ́lákọ̀ ìmọ̀rátàhù aliwájíhù aliwájíhù àbí tọ́lá wọ́n ní ẹni tó bá fẹ́ kọ ìyàwó rẹ̀ kalẹ̀ báàbù ilá fún fẹ́mi sàlàyé nípa ẹni tó bá fẹ́ kọ ìyàwó rẹ̀ kalẹ̀ tó necessary kí n dájúkọ ìyàwó mi báyìí mo fẹ́ kọ kalẹ̀ pé antitolic mo ti kọ ẹ́ kalẹ̀ àbí kò need kí n dájúkọ wọ́n wá mú hadithi wá lábẹ́ rẹ̀ pé hadithi pé ìyàwó anẹ́bí kọ ìyàwó rẹ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀sùn burúkú nígbà tó tó wá máa tú àwọn nǹkan bẹ́ẹ̀ náà otu otu háyìtù ń otu si tún ogiri ìgànná ògiri ó ní ìgbà táwọn ó ní ẹ̀sọ̀ àbí ẹ̀sọ̀ fíngbà táwọn lọ kọla ànẹ́bì àwọn wá dé ẹgbẹ́ kan ànẹ́bì wá ogiri lọ láìsà lágbà láìsà àlìjànà láìsà èkúté ànẹ́bì mudiru ògiri mùdírù mbe ń bẹ̀yẹ kọmọ pé bùstánù lomin mìn oko gádìn ló mìn nìkan kéwú kékeré kéwú tíntín àwọn bi àwọn ama kéwú àwọn ẹ̀tí ọ̀nàsán kọ̀mọ̀ nkankan ní pé haitu kọ̀mọ̀kọ́tún nkankan láyé rẹ̀ jù ògiri lọ ọwọ́ alẹ́nẹ́bí wọ́wọ́ alẹ́bíwọ́wọ́ náà ògiri agbàfàlì jẹ́ obìnrin tí ànẹ́bí tó wá kọ́ náà òun náà tó wọ́n náà ògiri tẹ̀lá ànẹ́bí

fíyàn bá fẹ́ rẹ́pù yàn sẹ́ èyí ti gbọ́ rí obìnrin ní ó sọ wà ń bẹ́ pé mo fẹ́ rẹ́pù ẹ o nínú hadith yẹn ń pàdé níparí nígbàtí obìnrin yìí tánàbí wá kọ́ọ̀lẹ̀ tán Ànábì wá sọ fún ìkan náà sọ̀hábà pé ẹ mú obìnrin lọ sọ́dọ̀ àwọn fámílì ẹ̀ ẹ̀dẹ̀ bá mi fún ní rọ̀zìkìyà chain aṣọ méjì funfun tó dáa jù tó lówó lórí jù ẹ bá ń fún ẹ dákun obìnrin tí a fẹ́ rẹ́pù tí ó gbà kọgbà kẹrí òun rẹ́pù ẹ̀tọ́ agun lẹ́bùn pé ọmọ sí òun <laughs> ojú mi tó ti ràn kó tó rí mi tó jẹ rí bùkátà bíyá ohun tó ń gbà sọ ẹ̀dẹ́kùn ẹ̀yìn ti rí gbọ́rí kọ́lọ̀ wa kó sànú wa so níparí nínú àwọn ayà tó wà mọ́ wa elébà ìwà o tó fi ń takò hadith generally wọ́n ni hadith ò wúlò wọ́n ni kílọ́fà torí nínú al-Qur'an elébà ìwà ayà 185 ó wà nínú suratul Jathiyah ayà mi ayà ẹlẹ́kẹfà ó dẹ̀ wà nínú suratul Mursalat ayà 50 ẹlọ́wọ́ tó yẹ kí n dákọ̀ àwọn ibi tó wà àyẹ̀mẹ́rẹ̀ tó wà náà al ni ayà yìí ẹ̀yin náà lọ kà fúnra yín gbogbo tẹ̀síru ayé tó bá wù yín ní kẹ́ gbé wallahi kò sẹ́ni tó tú bá òun rí láyé bí mo ní ṣe tú ayàwó fábí ayi hadithin ba'dahu yu'minun mòdírù ní hadithi wó lẹ́tọ́ mẹ́mà gbàgbọ́ láyé alukuran hadithi wó lẹ́tọ́ mẹ́mà hadith tá a bá ti gba kuran nìkan gbọ́ ó ti parí tọ́ ẹwà nítọ̀ àti gbọ́ ẹ̀yin lẹ́lá ní sí hadith wàbí ọ̀dà àgbàpádìsì òwúlò tó tọ́ ẹgẹ́ bẹ́ẹ̀ ṣe wí ó yẹ wá fi kùránì ẹ wá fi kírun júmà fún wa kùránì ẹ fi kírun júmà pé a ṣe kútùbà mẹ́ bá ṣe ń ṣe yìí a sì kírọ́kà méjì a ti ewu kùránì ibi tó ti sàlàyé ẹ gbọ́ magribi ńkọ́ ẹ̀ṣáyìn ńkọ́ súbú ńkọ́ iye rákàtà kí bẹ́ ńkọ́ a ti bá jàjákì àníkejákè a ti rùkú àníṣerùkú ìntàwí ilẹ̀ ìbọ̀lọ́lọ́n ti sàlàyé ẹ̀ o lẹ́ni sọ fún Imran bin Husayi ìkaná àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi ni ó ń ka hadith fún ó ní dákù hadith ti alkùránì kan ya Ahmad ilẹ̀ òmò gbọ́yí mo pè ọ́ àtẹ́jìrì fi kitabillahi subha ithnain ìjọ orínú tí ọlọ́wọ́ bá inú alkùránì bí tọ́lọ̀ ti sàlàyé ká kìí wallahi alazim tẹ́ bá fẹ́ yọ zaka isi hadith ẹ ọyẹ ẹ fún mi ní sọ́ọ̀bù zaka no quran iye ti zaka wọ̀ nù owó àti iye ìntọ́gbọ́dọ̀ iye òǹkà ojo tó gbọ́dọ̀ kọjá lórí owó yẹn tẹ́ fi yọ zaka àti iye tẹ́ gbọ́dọ̀ yọ mo fẹ́ gbọ́ náà quran ẹbí quran ṣe hajj fún mi ẹbí quran yọ zaka ẹbí quran gbàwẹ̀ fún mi kí n rí wallahi alazim láìsí hadith anabi sallallahu alaihi wasallam ẹ̀sìn ti e ẹ̀ ẹ̀ lérẹ́sì kẹkẹsẹ́ ló fi jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam sọ nínú hadithi makidamun mahadi karb radiyallahu anhu tó gbà wá nínú sunanu ọwà nínú sunanu abi dawud àti sunanu ibn majah àti musnad imam ahmed rahimahumullahu jami'an Ànábì sallallahu alaihi wasallam sọ pé yushiku an yakuna hunaka rajulun shabi'un Ànábì ní ẹ̀rí láìpẹ́ ẹ̀rí ọkùnrin kan tó ti jẹun yó tán muttakihun ala arikatihi tí ó wá jòkó lórí àga ọlá rẹ̀ níjòkó onígbèraga tí ó nípa ẹ̀sìn yuhaddathu bi hadithi mimma amartu bihi aw nahaytu min nahaytu anhu wọ́n mú wọ́n fún ládìí tèmi ànẹ́bì ẹ̀mẹ́ ànẹ́bì kọ̀ǹkà báyìí mọ́ pàǹkà báyìí lásẹ̀ pé ẹ̀mẹ́ sí báyìí fayaqulu baynana wa baynakum kitabullah yọ́ máa dáhùn yẹn ló ń pè rọ́ o àwọn gbàdí ti gbọ́ kùránì nìkan ànẹ́bì ní sọ bẹ́ẹ̀ o pé àsìkò kan bọ̀ tẹ́ rí bẹ́ẹ̀ o sẹ́ńpásìkò yẹn ló dé yìí baynana wa baynakum kitabullah tẹ́ bá bẹ́ẹ̀ bá wa sọ̀rọ̀ àlùkùránì nìkan làwọn gbàgbọ́ sẹ́ rádìí ti yẹn àwọn onígbàgbọ́ sí ànẹ́bì ní a ànẹ́bì ní innama utitul qur'an wa mithlahu ma'a anábi nígbà tọ́lọ̀ ọba àlékẹ́lá fẹ́sì rán mi Ọlọ́run bá fún mi ní qur'an àti ń tọ́jọ́ pẹ̀lú ẹ̀hún náà ní súnnà méjèèjì Ọlọ́run bá àlékẹ́lá fún mi alá innama harrama rasulullah mithlama harrama Allah anábi ní ẹtẹ́ sí kẹgbọ́ in tí Ọlọ́run bá bá ṣe léèwọ̀ fún yín dèédé ẹgbẹ́ kan náà ni pẹ̀lú kẹtẹ́ mi anábi sallallahu alaihi wasallam bá ṣe léèwọ̀ fún yín bákan náà ni wọ́n wọn yàtọ̀tọ̀ síra wọn so ibà nísìn anábi sallallahu alaihi wasallam taraktu fikum amrayn Eh, in tamassaktum bihima lan tadillu ba'di abada nǹkan méjì mo fílẹ̀ sáàrin yín tẹ́ bá ti gbá méjèèjì mo tí bá ti lọ ẹ̀ ní sọ́nà láíláí kitaballahi wa sunnati anabi ni tírà ọlọ́run bá ti sí alkùrán àti súnnà mi anabi ti sí hadith anabi sallallahu alaihi wasallam ọlọ́run bá ti sọ fún alkùrán sọ́tù najmi ayẹ lẹ́kẹta títí lẹ́lẹ́kẹrin wa ma yantiqu anil hawa gbogbo tọ́lọ̀mà àríkà bá fi ránṣẹ́ sí onímọ̀sọ ló fi jẹ́sí àwọn àfáàgbà yìí pé asúnnàtù wahyun kama anal kùránà wahyun súnnà náà revelation ní gẹ́gẹ́ bí kùránà ṣe jẹ́ wọ́n revelation so kọ́lọ̀mà àríkà lákúdà kó sànú wa áyà tó kà yìí in ti ń sọ òun náà ní pé kí ni o fàbí ayi hadithin ba'dahu yu'minun lẹ́yìn alkùránì ta ti ké fún yìí lẹ́yìn báyẹ̀ sàlàyé fún yìí tó yìí gbogbo ẹnikẹ́ni tí ò bá ti wá lè gbàgbọ́ ní ọjọ́ gbẹ̀dàkìyàmà gbogbo ẹnikẹ́ni tí ó bá ti lè bẹ̀rù níbi àwọn ẹ̀rù tọ́lọ̀mà àlékẹ́lá ń sẹ̀bà yìí tó pé tọ́lọ̀mà àlékẹ́lá ń bábọ̀ nìyẹn ọlọ́ nípa bí ayé hadithin ba'dahu yu'minun irú ọ̀rọ̀ wo lẹ́wọ́ fẹ́ ké fúrú ẹni bẹ́ẹ̀ tí ó wà gbàgbọ́ mọ́ ẹni tẹ́ ti kí alukùránù fún tí ò nígbàgbọ́ sí ẹ̀dẹ́kun ọ̀rọ̀ wo lẹ́ tó fẹ́ sọ fún tí ò nígbàgbọ́ sí mọ́ bí gbàgbọ́ yẹn bá lọ dókítà ọ̀dọ̀ dókítà tí dókítà wá prescribe oògùn mu tí ọ̀wá ṣiṣẹ́ tọwọ́ dókítà sọ pé lẹ́yìn oògùn tí mo sọ fún ọ yìí o eléyìí o èmi oògùn tó lè lò fún ara ìmọ̀ tí ó wù ọ̀sán ẹ tí ọ̀dá sáà pé in tó ga jù di píkì náà mo ti prescribe fún ẹ ìlọ́lọ́wọ́ bá ìrìkẹ́ sọ pé ọ̀rọ̀ tó ga jù alukuran bí ẹ bá ti kí alukuran fún yẹn tí ara rẹ̀ ọgbọ̀n tára rẹ̀ òbù máa sọ tí ò nígbàgbọ́ kò sọ̀rọ̀ tẹ́ lè sọ fún tí ó gbàgbọ́ mọ́ ìgbà tó ń fẹ́ tu òun tún gbà wípé ọlọ́run ní lẹ́yìn alukuran kò sọ̀rọ̀ tẹ́ gbọ́dọ̀ gbàgbọ́ mọ́ ẹ tí ọ̀dá sáà ẹ contradiction ẹ wo nǹkan méjèèjì ẹ tí ọ̀dá sáà ọlọ́run ní lẹ́yìn alukuran kò sọ̀rọ̀ míì tẹ́lẹ̀ sọ fún ìyàmá tí ó bá ti nígbàgbọ́ sí alukuran kò sọ̀rọ̀ míì tẹ́lẹ̀ sọ fún tí ó gbàgbọ́ mọ́ òun tún sí pé ọlọ́run ní lẹ́yìn alukuran kò sọ̀rọ̀ míì tẹ́gbọ̀rọ̀ gbàgbọ́ mọ́ سكونا باكو سانوا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ولا تجعله ملتبسا علينا فنضل اللهم أعز الإسلام المسلمين اللهم أعز الإسلام المسلمين وأذل الشرك والمشركين وأذل المبتدعين والبدع اللهم اللهم أذل أعداء السنة اللهم أهلكهم اللهم أهلكهم اللهم مزكهم كل ممزك اللهم مزكهم كل ممزك برحمتك يا أرحم الراحمين اللهم اهديهم إلى صراطك المستقيم وإن لم ترد له الهداية فأهلكهم يا رب العالمين برحمتك يا أرحم الراحمين أقيموا الصلاة يرحمكم الله